ọ̀rọ̀ nípa ìmọ̀ ṣe dáadáa sí àwọn ènìyàn ìwà dáadáa so náà ni kókó ọ̀rọ̀ tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n sọ àwọn oríṣiríṣi náà ìwà dáadáa òṣìṣẹ́ àti ìwà ní tí ẹ tó fẹ́ fi kọ́ àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ ní òní kọ́lọ́ba kó wa ṣẹ́yìn lẹ́sàn-án rẹ̀. alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wala. a dúpẹ́ fún àwọn ustaz wa tí wọ́n bá wa tu eh, ètò ọkọ̀ yìí abi Allah subhanahu wa ta'ala kó mọ́sàbà ṣe àlékún okun ara àti àlàáfíà fún wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa pé <clears throat> akhlaqul muslim kí wá ní kí ni àwọn ìwà alápọ̀nlé tó yẹ ká máa rí lára ẹni tí ó jẹ́ mùsùlùmí òun náà ni yàní àkórí ètò wa tí a ń bábọ̀ láti ọjọ́ ìní táwọn amúlẹ̀ kọ̀ọ̀kan inṣàlá ìtí àtúnbọ̀ sílùú ní tábàrà wa sọ òun náà ni sílátù rahim kí ni nǹkan tí à ń pè ní sílátù rahim òun náà ni tí a máa ń sọ ní èdè Yorùbá pé ká da okùn ẹbí pọ̀ ká so ẹbí pọ̀ ká má jẹ́ kí ẹbí ó já so eléyìí nǹkan tí ó ṣe pàtàkì ni fún àwa mùsùlùmí láwùjọ èyí tí ó ṣe pàtàkì ni tó jẹ́ pé òun náà ní máa mú ìfọ̀kànbalẹ̀ tí máa fi jọba ní gbogbo àwùjọ tí èèyàn bá wà bí tí èèyàn bá ti ń da okùn ẹbí pọ̀ inshallah àwọn tí a bára wa sọ lábẹ́ ká da okùn ẹbí pọ̀ yìí a sí àwọn eríkèríkè ni so a mọ̀ mú díẹ̀ díẹ̀ bí àyè bá ṣe gbà wá mọ̀ alákọ̀ọ́kọ́ tí a kọ́ bára wa sọ nípa pé kí là ń pè ní sílátù rahimi gan kí là ń pè ní ìdá okùn ẹbí pọ̀ àwọn àfáà onímọ̀ wọ́n ṣàlàyé fún wa pé tá a bá ń sọ̀rọ̀ pé sílátù rahim ìtumọ̀ rẹ̀ náà ni pé al-ihsanu ila al-aqrabin wa isalu ma amkana min al-khayri ilayhim wọ́n ní tá à ń pè ní ká da okùn ẹbí pọ̀ òun náà ni ká máa ṣe dáadáa sí àwọn tí wọ́n bá súnmọ́ ni jù al-aqrabin àwọn tí wọ́n súnmọ́ ni jù wà ìsọ́ọ̀lù ma amkana min al-khayri ilayhim ká sì máa jẹ́ kí èyí tó bá rọrùn bó bá sì rọrùn fún wa ní dáadáa ká jẹ́ kó máa ti ọwọ́ wa dọ́dọ̀ wọn hmm. wa daf'u ma amkana min ash-sharri anhum hmm. ká sì máa gbìyànjú láti máa kọ́ di aburú fún wa hmm. ká má jẹ́ kí aburú ó máa ṣẹlẹ̀ sí wọn látọwọ́ wa tabari tí aburú bá ṣẹlẹ̀ sí wọn láti bòmíì náà ká má ṣe kí ni ká jẹ́ kí aburú wọn kí ó dé ọ̀dọ̀ wọn. so eléyìí òun ni à ń pè ní pé ìdá okùn ẹbí pọ̀ tábà wá ń sọ̀rọ̀ pé ìdá okùn ẹbí pọ̀ ìdàkejì rẹ̀ òun náà ní tá à ń pè ní kọtí àtúrọ̀hìm kọtí àtúrọ̀hìm yàní ká gé okùn ẹbí hmm. so eléyìí kí là ń pè ní kọtí àtúrọ̀hìm látara ìta ti sọ yìí á mọ̀ pé ìtumọ̀ ẹ̀ náà ni pé adamu ihsan ilal akọrib òun náà ni pé hmm. kéèyàn má ṣe dáadáa sí àwọn ẹbí ẹni hmm. kéèyàn má ṣe dáadáa sí àwọn tí ó súnmọ́ ni àbí kéèyàn má ṣe aburú sí àwọn tí wọ́n súnmọ́ ni tí wọ́n jẹ́ ẹbí ẹni so eléyìí ṣẹ̀ríà islam ó bu ẹnu àtẹ́lù ànábì sọ àwọn ọ̀rọ̀ tó le tó lágbára Mm. lórí pé ẹni tí máa ń já okùn ẹbí tí ẹbí bá ń ti ọwọ́ rẹ̀ bàjẹ́ so anabi sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ nípa rẹ̀ tá a padà mm. máa sọ fúnra wa tá a bá wo dídá okùn ẹbí tá a sọ yìí dídá okùn ẹbí pọ̀ síso okùn ẹbí yìí tá a bá wo àwọn èèyàn nípa ọ̀rọ̀ yìí á rí i pé mẹ́ta la mm. lè pín àwọn èèyàn sí nípa ìdá okùn ẹbí pọ̀ ẹni àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni pé wàásìlún wàhúwà man yuhsinu ila al-aqarib hmm. ẹni tí ń da okùn ẹbí pọ̀ òun náà lẹ́ni àkọ́kọ́ òun náà lẹ́ni tó yẹ pé ìmọ̀ ṣe dáadáa sáwọn ẹbí rẹ̀ hmm. yóò máa ṣe dáadáa sí wọn kò ní jẹ́ ká burú tọwọ́ rẹ̀ dọ́dọ̀ wọn hmm. yóò máa ṣàánú wọn ohun tí wọ́n bá nídìí yóò máa ṣe fún wọn èyí ò ní ẹni àkọ́kọ́ ẹni ẹ̀kejì òun náà ni qati'un wàhúwà man yusi'u ilayhim òun náà ni ẹni tí ń gé okùn ẹbí tiẹ̀ Hmm. yàní okùn ẹbí kò ní tọwọ́ tiẹ̀ so láéláé hmm. gbogbo tí o bá máa wù níwà gbogbo tí o bá máa ṣe níṣẹ́ bí ó ṣe ba okùn ẹbí jẹ́ òun ni òun ni ó máa bá káàkiri hmm. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé láwàásílá láwàásọ́lá wàlà kọ́tọ̀ à ìwé ìlú báwọn nísìnyí kò dẹbí pọ̀ kò sì gẹ́bí yàní ẹni tó bá ti ṣe dáadáa sí inú ẹbí òun náà ni ó ṣe dáadáa sí ẹni tó bá ti ṣe dáadáa sí òun náà ní ṣe dáadáa sí so irú eléyìí òun ni ẹlẹ́ẹ̀kẹta so tá a bá wò dáadáa á rí i pé alákọ̀ọ́kọ́ tá sọ fún wa yìí òun náà ni Islam fẹ́ ká ṣe òun náà ni pé ká máa da okùn ẹbí pọ̀ hmm. Hmm? ká máa ja okùn ẹbí ká sì máa du onídòó pé a ẹni bá ṣe dáadáa sí mi lèmi ó ṣe dáadáa sí hmm. ẹsìn ìbáwọn eléyìí náà ò dáa nínú ṣẹ̀ríà Islam ká máa ṣe dáadáa ẹni tó ṣe dáadáa sí wa àtẹni tí ò ṣe dáadáa sí wa ká máa da okùn ẹbí pọ̀ òun ni ṣẹ̀ríà Islam tí ó sì wá lójú kòkòrò pé ká máa ṣe eléyìí ńlá alákọ̀ọ́kọ́ sheikh wa alákọ̀ọ́kọ́ òun náà ni pé kíni kíni ìtumọ̀ àti mọ tán pè ní okùn ẹbí àti mọ bí a ṣe da okùn ẹbí pọ̀ kí wàá ní ìdájọ́ ìdá okùn ẹbí pọ̀ nínú hmm. ṣẹ̀ríà islam kí ni ìdájọ́ rẹ̀ hmm. kò sí èméjì lọ́dọ̀ àwọn àfa onímọ̀ pátápátá ipe hmm. ìdá okùn ẹbí pọ̀ yìí o ipe ọ̀ràn yẹn ni túláàsì ni kọ́lá tí èèyàn bá ṣe ìdàkejì rẹ̀ tí ó bá tó bá da okùn ẹbí tó bá tú okùn ẹbí ká irú ẹni báwọn ó ti kó sí ó ti bẹ ẹbí jẹ yàní irú ẹni báwọn ó ti kó sí ẹ̀ṣẹ̀ kì í tún wá ṣẹ̀ṣẹ̀ kékeré yàní mínkàbá ìrìndòdò inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni tó jẹ́ pé ìjìyà ńláńlá ń bẹ fún rẹ níbẹ̀ hmm. tí ò bá túbá tó bá wọ Allah subhanahu wa ta'ala yóò sì fìyà rẹ̀ jẹ hmm. tó bá di ìjọ ìgbéde alkiyama so látara ìdílé nísìnyí á ti rí pé ọ̀ràn yẹn ni so kí ló wá fà tá a fi mọ̀ yí pé ọ̀ràn yẹn ni a rí pé àwọn aya pọ̀ nínú hmm. alukur'an àwọn ahadithu pọ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó yẹ pé ń jẹ́ kó yé wa bó ṣe ṣe pàtàkì bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fún wa yí pé ká máa da okùn ẹbí pọ̀ alákọ̀ọ́kọ́ inú aya tí a kọ́kọ́ sọ fúnra wa tá a bá lọ́wọ́ nusratul baqara aya eighty three àríkí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim wa idha akhadna mithaqa bani isra'ila la ta'buduna illa Allah hmm. wa bil walidayni ihsanan wa dhil qurba wal yatama wal masakin wa qulu lin nasi husna hmm. Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé ńgbà tí a gbé àdéhùn yàní Allah subhanahu wa ta'ala ó gbé àdéhùn pẹ̀lú àwọn bani israel pé àdéhùn tí mo fẹ́ bá yín gbé láàrin mi yín òun náà ni pé àwọn tí ń bọ̀ yìí o ẹ gbọ́dọ̀ ṣe àwọn tí ń bọ̀ yìí àwọn tí ò dá ń bẹ àwọn èyí tó dá tó jẹ́ nǹkan rẹ ni ẹ gbọ́dọ̀ máa ṣe àdéhùn alákọ̀ọ́kọ́ tí Allah subhanahu wa ta'ala bá wọn gbé ni pé la ta'buduna illallah ipe ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan mi àyàfi Allah subhanahu wa ta'ala àdéhùn alákọ̀ọ́kọ́ nù hmm. wa bil walidayni ihsana ẹlẹ́ẹ̀kejì ni pé òbí méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn ẹ hmm. máa ṣe dáadáa sí ìyá yín ẹ máa ṣe dáadáa sí bàbá yín wa dhil qurba àtàwọn tí wọ́n tún jẹ́ àwọn tó ń súnmọ́ yín yẹn hmm. lẹ́yìn òbí lẹ́yìn ìyá lẹ́yìn bàbá a tún wá wò pé àwọn wo ló tún súnmọ́ ni jù hmm. ẹ̀wò lára wọn náà ni bàbá bàbá wà lára àwọn hmm. náà ni bàbá bàbá bàbá wà lára àwọn náà ni hmm. ìyá ìyá wà lára náà ni gbogbo àwọn tó bá tara àwọn tá a sọ yìí tó bá tara wọn jáde lára àwọn náà làwọn ẹ̀gbọ́n àwọn àbúrò gbogbo àwọn eléyìí ẹbí ni wọn tó yẹ pé a gbọdọ̀ ṣe dáadáa sí wọn ni Allah subhanahu wa ta'ala tó wá tí ò ní bàbá láyé tí ó mójútó hmm? Hmm. ọmọ òrukàn nu ẹja mójútó wọn ká ṣàánú wọn wal masakin inú àdéhùn tí Allah subhanahu wa ta'ala bá wọn gbé òun náà ní pé wal masakin àwọn aláìní àwọn atẹ́wọ́ gbọrẹ ẹsẹ kí ni ẹ ṣàánú àwọn náà inú àdéhùn tí Allah subhanahu wa ta'ala bá wọn Bani Isra'il tó bá wọn gbé nu wa qulu linnasi husna ẹ sì máa sọ dáadáa fáwọn èèyàn ẹ máa jẹ́ kí dáadáa kó tẹnu tí a kà fúnra wa nu tó yẹ pé hmm. tá a bá lọ wáyà yìí nìsín a rí i pé àdéhùn ńláńlá ni tí Allah subhanahu wa ta'ala tó bá ń bá ní sọ̀rọ̀ ìlàgbé tó ṣe pé ó wá sọlẹ̀ sórí àwa àlùmọ̀ yìí náà àlùmọ̀ nàbí hmm. sallallahu alayhi wa sallam ìpè gbogbo àwọn nǹkan wọ̀nyí náà àwa náà ò gbọdọ̀ ṣe kí ni a gbọdọ̀ tẹ̀rí síbẹ̀ a gbọdọ̀ pa nǹkan mímọ́ Allah subhanahu wa ta'ala a sì gbọdọ̀ máa ń ṣe dáadáa sí àwọn òbí wa. Hmm. àyà míì tí a tún gbéyẹ̀wò tí ó jẹ́ àyà ẹlẹ́ẹ̀kejì nípa pé ká ṣe dáadáa sẹ́bí nípa pé ká da okùn ẹbí pọ̀ òun náà ni aya tí allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratu nisa aya hmm. thirty six pé allah subhanahu wa ta'ala ni a'udhu billahi minash shaitani rajim wa'budu allaha wa la tushriku bihi shay'a hmm. ó ní ẹ máa jọ́sìn fún allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni hmm. wa la tushriku bihi shay'a ẹ sì má pa nǹkan kan mi papọ̀ mọ́ ẹ o méjèèjì tó bá sọ fún wa pé wa'budu allaha ó yẹ kí ìwo ti tó nílàákàyè pé ìtumọ̀ rẹ̀ náà ni pé má ṣẹbọ ó tún wá fi kàn ń pa fún wa pé wa la bihi shay'a ẹ má pa nǹkan kan mi papọ̀ mọ́ o wàbíwálìdẹ́yìní ẹ̀sánà kẹwàá máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì hmm. ẹ wo nísìnyí o gbà tó wá kó lórí àwọn méjì gẹ́gẹ́ bí àyàtà àkọ́kọ́ tá a kà fún wa náà ó ní wàbídìl hmm. ó ní àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n súnmọ́ yín ẹ máa ṣe dáadáa sí wọn wàlìyàtàmà àwọn ọmọ òrukàn ẹ máa ṣe dáadáa sí wọn hmm. wàlìmàsàkìn ẹ máa ṣe dáadáa sí àwọn aláìní àwọn tálíkà àwọn tí yà ń jẹ láwùjọ wàlìjáàrídìl kọ́dà àwọn tí wọ́n jẹ́ àwọn aládùúgbò ẹni tẹ pé aládùúgbò rẹ ni ó tún wá jẹ ẹbí rẹ hmm. ẹbí àwọn sí ìwọ méjì lòún ní wọlìjáde lè jóni àtàwọn tó tún aládùúgbò ẹni tẹ pé wọn èyí ṣe kíni wọn èyí ṣe ẹbí ẹni hmm. so àwọn eléyìí àwọn náà ní ẹ̀tọ́ ká máa hmm. ṣe dáadáa sí wọn gbogbo àwọn àyàtà kan fúnra wa yìí nìsín ẹ rí i pé yàní àyà ti ń tọ́ka ni ipe àní dandan ni túláàsì ni fún wa ká máa ṣe dáadáa ṣẹbí fáwọn mọ̀lẹ́bí wa ká má jẹ́ kí okùn ẹbí ó já látọwọ́ wa. bákan náà Ah, Allah subhanahu wa ta'ala ó tún sọ fún wa nínú àyà mi pé fa ati dal kurba haqqahu wal miskin wabna sabil ẹ wò nísìn hmm. ó ní ẹ fún àwọn tí wọ́n súnmọ́ yín ẹ fún wọn ní ìwọ wọn àwọn tí wọ́n jẹ́ ẹbí yín ẹ fún wọn ní ìwọ wọn ẹ fún àwọn ọmọ òrukàn ẹ fún wọn ní ìwọ wọn ẹ fún àwọn aláìní ẹ fún wọn ní ìwọ wọn gbogbo àwọn àyàtà kà fúnra wa yìí kò sí ti ń tọ́ka fún wa ju pé kíni pé túláàsì ni ọ̀ranyàn ni ká ṣe dáadáa sí àwọn ẹbí wa ká sì má jẹ́ kí okùn ẹbí wa ó já Hmm. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam anabi tún sọ fún wa ní àwọn ahadith rẹ̀ tó lálàáfíà pé hmm. kí ni pàtàkì ẹbí kí ni àwọn àǹfààní tó wà ń bẹ ká máa so okùn ẹbí pọ̀ kí ni ewu hmm. tó wà ń bẹ fún mùsùlùmí pé kí okùn ẹbí kó máa tọwọ́ rẹ̀ já inú àwọn ahadith tá a kà fúnra wa òun náà ni ahadith tí àwọn afá gbà méjèèjì alimami al wal imam muslim rahimahumullah tí wọ́n gbà wá ní àtọ̀dọ̀ ànábì ayub al-ansari hmm. radiyallahu anhu ó ní alákùnrin kan anna rajulan qala li nabi sallallahu alayhi wa sallam arákùnrin kan sọ fún anabi sallallahu alayhi wa sallam pé akhbirni bi amalini yudkhiluni aljanna hmm. pé ìdá anabi fún mi nírò nípa iṣẹ́ kan tí n bá ń ṣiṣẹ́ yẹn tó yẹ pé yóò mú mi wà aljanna hmm. straight ni tí yóò mú mi wà aljanna anabi wa sọ fún pé ta'budullaha wàlà tushriku bihi shay'a alákọ̀ọ́kọ́ ni pé hmm. wọ́n sáré pé òun jọ́sìn fún Allah subhanahu wa ta'ala o sì pa nǹkan kan ní ìpapọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ nù. Hmm. ẹlẹ́ẹ̀kejì wọ̀tùkímù sọ́lá kọ́ máa kírun déédéé máa kírun lásìkò rẹ̀ hmm. máa kírun pẹ̀lú gbogbo àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ fún wa nù ṣẹ̀ríà tí ẹ̀ máa fi kírun wọ̀tù ti zaka kó o sì máa yọ zaka nínú owó rẹ̀ kó o máa yọ sàká nínú owó rẹ fáwọn mm. aláìní mm. wọ́tẹ́sílù rahim mm. ìta fẹ́ ló ń bẹnu pé wọ́tẹ́sílù rahim ànábì ní kó o sì máa ṣe kíni kó sì máa da ẹbí rẹ pọ̀ so eléyìí ń túmọ̀ kíni fún wa ń túmọ̀ pé ànábì sallallahu alayhi wa sallam ó kà fún wa pé nínú táàfin rí ojú rẹ Allah subhanahu wa ta'ala òun náà ni pé kí a máa da okùn ẹbí wa papọ̀ ká má ṣe kíni ká má tú okùn ẹbí pa hadithu ẹlẹ́ẹ̀kejì tí a kà fúnra wa kí a tó dá ọ̀rọ̀ wa dó òun náà ni hadithu afáwa abudar algifari radiyallahu an ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní awsani khalili ó ní ẹni tó jẹ́ ọ̀rẹ́ ayò mi yàní anabi sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ ayò òun ó sọ àsọ́lẹ̀ kalẹ̀ fún mi ipe allah ta'khudhani fillahi lawmatu la'im ipe yàní tó bá ti jẹ́ pé nítorí ti allah subhanahu wa ta'ala ni o kí n má jẹ́ kí èébú tí wọ́n bú mi kó bà mí kó má dùn mí pé àwọn ah, bú mi nítorí ti Allah subhanahu wa ta'ala àbí kí n má wàá sọ òdodo fáwọn èèyàn látara pé wọn ò bú mi hmm. ó ní àkọ́kọ́ tá nàbí sọ fún mi nìyẹn wà awsani bisilati rahim ó tún wá sàsọ́lẹ̀ fún mi pé okùn ẹbí o ẹbí mi o kí n má jẹ́ kókun rẹ̀ ó jẹ́ alátọwọ́ mi kí n sì máa ṣe dára sí ẹbí wàyìn adbarot kódà kó jẹ́ pé àwọn ẹbí hmm. wọn ò fẹ́ súnmọ́ mi kọ́ra kan máa sá fún mi èmi ò gbọ́dọ̀ jìnnà sí wọn so eléyìí ó ní ẹ̀rí fún wa nínú alukur'an àti nínú sunnah anabi hmm. sallallahu alayhi wa sallam tá a fi yí pé ah, okùn ẹbí o túláàsì ni a gbọ́dọ̀ so inshallah a dá dún bí tó bá di ìjọ mẹ́jọ a tún mọ̀ báyìí tó kàn lọ lérí ọ̀rọ̀ ìdá okùn ẹbí pọ̀. ọlọ́ba àsàn ustaz wa ní ẹ̀sán owó tí o bá fẹ́ pè láti béèrè ìbéèrè lọ àwọn ustaz wa ibrahim dasuke badmus kápẹ́ wọn sí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine so inshallah tó bá tún di ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé lórí ètò àdéhùn nasiha àwọn tí a bá fẹ́ pèrè tí a bá pè sí àdéhùn nasiha ká pèsè zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah sarumi àti àwọn ustaz wa ibrahim dasuke badmus náà ni à ń sọ pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. ẹ kí èsì wà níbí náà. ọmọ àfẹ́tì ọmọ àfẹ́tì ọmọ àfẹ́tì tẹ́ńpà tí rìkọ́dì ò tí láti bẹ̀rẹ̀ rìkọ́dì. Hmm, ok yóò dùn. ọ̀la ní ọ̀lọ́. ọ̀la inshallah. thirteen nǹkan. sọrí ok bẹ́ẹ̀ ni ọ̀la ní wednesday. àwọn nǹkan twelve ní bá. ní twelve ọ̀la thirteen. ṣé wọn náà látọ̀ mọ́ kọ́ńtínà yìí ṣé látọ̀ rahman ok wọn ok. ní òkè wọn akátẹ ṣe mẹ́ta òkè wọn lẹ́ni pé ó fẹ́ tu mẹ́ta mm. ok. okay. àwọn àlejò yín yìí nígbà síbẹ̀ yẹn